فتاني على لساني فكلتا زاني حبيبا بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpọ ẹni fún ọlọrun ọba tí ó tó darí wa padà sáàyè yìí lásàlẹ̀ tòní. dúpẹ́ fún ayé látara orílẹ̀ ńlá bàtàbàtà èyí tí ó sì fún wa yìí. àtúndúpẹ́ fún pé à ń bẹ lálàáfíà àwọ̀ láyé lásán. àbí ọlọ́run ọba kọ́mọ́sà sí àlékún àlàáfíà wa. àbẹ̀ subahana wàtàhálà àlékún ìtọ́sọ́nà ọlọ́run àlékún ìdúró tí ọlọ́run. ọmọọsà sèkárì ẹ̀rìn kọ̀ọ̀kan wa àwọn àtọ̀rọ̀ ìkìláàsì ìtọ́lọ́mọ fi ń sàánú àwọn ẹ̀rú ẹ̀ ọmọọsà fi sàánú wa kó gba iṣẹ́ ìjọsìn wa lọ́wọ́ wa kó pa wọn lé ní súnà yìí lọ́dá tó tóbi rẹ̀. ibi tí a bá àlàyé nípa ọ̀hánì dé ní ọ̀sẹ̀ rẹ̀. níjẹ̀dógún ayà wọn ayéjì nù sóràtọ̀ alẹ́ ìmọ̀ràn òun ní asàlàyé kan a àjọ láti rí ayà tí otu tó wà بالله من الشيطان الرجيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير إن الله فقير ونحن أغنياء قاتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديهم وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله هدى إلينا ألا نؤمن لرسول ألا نؤمن لرسول حتى يأتينا حتى يأتينا بقرب قل قد جاءكم رسل بالبينات وبالذي قد وبالذي قلتم فلما تقتلوا فلما قتلتموهم فلما قتلتموهم إن كنتم صادقين كذبوك فقد كذب رسل من قبلك من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير كل نفس ذائقة الموت وإن إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن إن ذلك من عزم الأمور أعوذ بالله من الشيطان الرجيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ولا ó níbi ìtọ́pa. wọ́n ní jọ́nà lọ́wọ́ nígbà tí ọlọ́run ọba sọ ayé à pé mọ́ńdọ́lẹ̀dì yóò kéré dòrò lọ́ akọ́rẹ̀dọ̀ hasan. tálẹ́ni náà. fẹ́ yá ọlọ́wọ́ ọba lówó lówó tó dáa lówó tí ò ní nírèkún nínú lówó tí ó ti inú ẹ̀mí wá lówó tó ṣe pé yóò sì wá láti ibi tọ́ mọ́ kálẹ̀ ní náà tó fẹ́ yọ́ lọ́wọ́ ọba nínú owó bẹ́ẹ̀. òun làwọn kan lọ̀rọ̀ sí kan ni wọ́n gbọ́ nínú àwọn yahudi ìlú madina nínú àwọn yahudi ìlú madina ilé ìwà àtakò làákà yìí wọn. ìkànnì wọn wá sọ pé a àsọlọ́wọ́ ọba rẹ̀ ò tẹ̀ lówó lọ́wọ́ ọwọ́ àwọn ẹni tí ó yà á. sì lówó àwa tẹ́kẹ́ ni àwa lówó àwa lè yọ ọlọ́wọ́n ọba rẹ̀ àti òtí ẹ̀ lówó wá wọlé tí ó yà. àsólòsì ni ọba rẹ̀ mọ̀nàmọ́ olùsì ọ̀tálíkà bí òkúta ṣọ́ọ̀ṣì àmọ́ àwọn olówó ni wá ẹ ti wá ń bá wa ọ ń sọ lẹ́nu rẹ̀ níjọ́ náà lọ́wọ́ ọlọ́run á ń fún un lésì nínú ayẹ ìpè. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ọlọ́run ọba tí e gbọ́ nǹkan lágbọ́tì ọba tí e gbọ́ nǹkan lágbọ́tì lágbọ́dí ọlọ́ni lákọ̀ọ́dì sẹ́mi ọlọ́run kọ́ ọ́ lẹ́lẹ́dínà kọ́ọ́dù ìnáwó láàkàfàkìr. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ọlọ́run ó ti gbọ́ ọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n sọ àwọn tí ń sọ lẹ́nu wọn tí wọ́n yanu pàgà wọ́n sọ̀rọ̀ tó burú jù nínú ọ̀rọ̀ aṣùnà olùkọ́rò wọ àkìbáwò wọ àkìbáwò èyí tó burú jù nínú ọ̀rọ̀ èyí tó nípa jù nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu ọlọ́la gbọ́ wọn o agbọ́rọ̀ tí wọ́n sọ lẹ́nu kí wàá ní tí wọ́n sọ jọ̀rọ̀ lọ́wọ́. قالوا إن الله فقير أصبع محمد أصلوسي ọba tẹ ń pariwo rẹ yìí àtẹkẹni àsolóòsì ní tálíkà ni wọn náà nù abùnìyà. wọn náà nù abùnìyà. wọn làwọn sì olówó làwà àwa táwọn ò ṣe tiẹ̀ olówó ni wa òun ò lò sí làwa. kó wá kú yánú owó tiwa kó lò àwọn ìyá lọ́wọ́ èyí tí wọn lè fi pariwo káàkiri àárín àwọn èèyàn àwọn lówó lọ́wọ́. bí ìgbà tí wọ́n ń sọ pé ọlọ́run ọba pé láàyè wọn ní ọwọ́ ọlọ́run ọba kájọ kò lè náwó ọwọ́ ọlọ́run ọba lè gẹ́ni ọkájọ ìyẹn ni pé aká lọ́wọ́ ọlọ́run fún wàrà. aka lọwọ ọlọ́run ọba ọwọ yìí ò lè fún yẹn nìkan nínú ọ̀rọ̀ táwọn yẹ̀wùdí sọ nínú àwọn tí máa ń tó burú jù sọlọ àwọn yẹ̀wùdí ni ọlọ́run fún wọn lẹ́sìn ọlọ́run ni ọwọ́ yín ọwọ báàlì méjèèjì báyìí wa náwó ìmọ̀ nna nke bó ṣe fẹ́ ẹ̀yin ọlọrọ ọba ọwọ́ àwọn ìyàwó nínà ni wọ́n sọ ọ́ torí pé àwọn ni burú ju àwọn ni kọlọ̀rọ̀ sí ju lè ju àwọn lọ wọ́n lè jẹ́ ìdàjọ àwọn nàṣọ́rà lọ pàápàá jùlọ níbi ìsọkúsọ wọn ò tiẹ̀ respect sanẹ́tùmù máa kọ́ọ̀lù. ọlọ́run lè di oyè wọn pé n tí wọ́n sọ yẹn àwọn ọlọ́run ọba á kọ́ kalẹ̀ á dè mọ́lẹ̀ á wà á fi kún un sẹ́ wọn tí ń bẹ wa. wọ́n tún ṣe wọn èyí tí wọ́n ti ti pamọ́ sọ́dọ̀ وقتلهم الأنبياء بغير حق الله من النبي صلى الله عليه وسلم èyí wọn nìkan kọ́ lọ́ọ́ sọ fún wọn ipa àtọ́jú ẹ̀ pamọ́ fún wọn àtúntọ́jú pamọ́ fún wọn kọ́tìlà fún wọn àǹbíyá iṣẹ́ ọwọ́ ọmọ burúkú tí wọ́n ti ṣe síwájú tí wọ́n ń pa àwọn ànábì ọlọ́run láwọn yẹn kú dí tí wọ́n ń pa wọ́n dìde ìrè hakim láláì lẹ́tọ̀ láì ṣe ta ìmọ̀ kan wọ́n ń pa wọ́n láì ṣe ta ìmọ̀ kan torí hakim bẹ̀yẹn ò túmọ̀ sí pé ọ̀nà ìkan ń bẹ tọ́jẹ́ tọ̀ téèyàn fi lè pàdé bí ọ̀nà ìtumọ̀ haku bẹ̀rù kọ́ kọ́ ìlú ní tọ́lọ́kàn wà bẹ́ẹ̀ wọ́n ń pa wọ́n láì ṣe pé wọ́n ọ̀ lai ṣe mistake lai ṣàyìnà kan tó bá ni a ní pè ní o lè jẹ áàpù lẹgbẹẹ kan torí pé kò ní lẹsẹ tó bá fi ọjà ó pé jáàlù ló bá gbé ayẹ títa ìmọ̀ tí ọ̀rọ̀ bá dẹ́bi ọlọ́run tó wá pa ó sì kọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ yìí tó burú jáì tó si pé oró ti ń bẹnú ọ̀rọ̀ náà tá a bá dà sínú omi òkun ọyẹ kọ́pa gbogbo ẹja tí ń ọrọ lọ́rọ̀ tó burú jáì ọ̀rọ̀ tó wọ́n sọ jáde lẹ́nu yìí ọlọ́run láàbì mọ́lẹ̀ sọ́dọ̀ wa á wọn tí wọ́n ṣe bíi bí wọ́n pa wà torí pé nínú àwọn tí wọ́n àwọn náà payá ìyàwó àtàkàríyà jọ́sí wọ́n ti gẹ́ni wọ́n rẹ̀ wọ́n yìí wọ́n ara àwọn àdínẹ́bí ọlọ́run ti wá pa wọn bí wọ́n ti wá pa wọn lóríṣiríṣi nù wọ́n máa ń pa tó ju ẹyọ ọ̀kan lọ́nà àwọn àdínẹ́bí ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àdínẹ́bí ọlọ́run wọn wá sáyé pọ̀ ọkàn dákọ̀ díẹ̀ fún àwọn kòránù torí àwọn yẹ̀wò ní pa gẹ̀rẹ̀ wọ́n pa kí sáà torí pé lẹ́yìn ànábì musa àwọn ànábì tọ́lọ́mọ bá tún rán wá pọ̀ kó tó kan isa kó tó kan kẹ́ni kìí ṣe isa lọ́tẹ̀lé musa àwọn ànábì ọlọ́run pọ̀ dáadáa kó tó wá kan isa àwọn yẹ̀wò ni wọ́n sọ̀kọ̀ fún wọn wọ́n sì wọ́n bí atáṣe ń ṣejú ọlọ́run gbogbo tẹ̀sí yìí náà àwọn ọlọ́run bá dé mọ́lẹ̀ sọ́dọ̀ wọn wọn kó o lò ونقول ذوقوا عذاب الحريق ọlọ́lá wa sọ fún yín lálùkì àmàbàdé a sọ fún wọn lálùkì àmàbàdé iṣẹ́ ọwọ́ yín jèrè rẹ̀ kí lè ní iṣẹ́ ọwọ́ wọn ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق ọlọ́run ní ká padà wá fi sanwó lẹ́sàn-án lálùkì àmàbàdé ni pé ọyẹ máa tọ́wọ́. ẹ máa tọ́wò ìyà tí ọ máa jó yín láti mú ara yín tó sì máa bọ́ sínú ọkàn yín ẹ máa tọ́wò lónìí èrè sí ọwọ́ yín èrè sí ọwọ́ yín ìyà tí láti mú ara wọnú ọkàn àwọn iná tó lágbára ṣe àpótí bá ń jó yàn ó lè máa jó ọlọ́run ní mẹ́tí ọmọ dúró láti inú ara yóò sì máa ta sínú ọkàn yín ibi tó wà lọ́wọ́ lọ́wọ́ nísàlẹ̀ sàlẹ̀ irú yàtá ni ẹ̀tọ́ wo kò sí tá a fi ṣe bẹ́ẹ̀ o. láàbìlàbì náà bá dáná àìní fún. ọlọ́run ní tá ṣe fún yín yóò yé wọn ìdí ànábì sọlá àlùwọ̀sẹ̀lẹ̀ ìpè tá a ṣe fún ọ̀yẹ́ báyìí ká ìyàtá ni wọ́n jẹ́ wọ́n yìí. بما قدمت أيديهم ذلك بما قدمت أيديكم أي يهودي ìyàtọ̀ ni ẹ máa jẹ lónìí yìí tẹ́ ẹ bá jẹjọ́ gbọdọ̀ kìámà ọlọ́run mọ̀ wá sọ fún wa pé ìyà yìí ò bí máa kọ́ dàmátì àìdí kan kí ń ṣẹlẹ̀ sí yín pẹ̀lú sábàbí báyìí ni pé pẹ̀lú sábàbí iṣẹ́ tí ọwọ́ yín ṣe síwájú yìí ọlá pé ọwọ́ ìṣẹ̀ṣẹ̀ kù sí síwájú iṣẹ́ tẹ gbélé ayé yín sí òun la ní ẹ máa jẹ̀yà rẹ̀ yìí àtàdédé ní kírú ìyá yẹn máa jẹ ní. torí bí wọ́n tó máa wò pé yá tí wà yìí o ó tún ní kọ́má ó sì gẹ́ni ó ní kọ́má ìyàtọ̀ tó ní stein nínú nígbà tí iná bá gbé láti mú wọn tí wọ́n á ta máa ọkàn wọn àbójú látara wọn yìí sì lọ mú ọkàn nínú lọ́wọ́ ìyàtọ̀ tó ní sáyìn ọlọ́wájú yìí wọ́n pé ìtẹ́ ẹ ṣe níjọ́ kìíní àná òun ló fa ìyá yìí fún yín. Wà á ná lọ sálẹ̀ ìtàbí lọ́la mi lè lábí. Ẹ lọ́ bàbá dájú ẹ̀yin ẹ̀wọ́ dé àtẹ̀yìn tẹ̀ ń sẹ́ bíbí tiwọn àtẹ̀yìn tẹ̀ gbàtọ̀ lọ́wọ́n ọba àtẹ̀yìn tó ti pé náà mùsùlùmí tó wù yín lẹ̀ ṣe ẹ̀ ṣẹ̀sìn bọ́lọ̀ sí ni ẹ ṣe ẹ lọ màmá dájú kọ́ bá yín lẹ́yìn ìzàgbẹ̀dọ̀ làmí lẹ́la. wà á ná lọ sálẹ̀ ìzàgbẹ̀dọ̀ làmí lẹ́la mi. ẹ lọ mọ̀ bọ́lọ̀ wọn bá yín o sálábòsí rárá ẹni ọlọ́run tí wọ́n lo sí gàtò ìkọ̀bá àlàkà ìyẹn ni pé òṣùwọ̀n tí máa ń lágbára téèyàn máa fi kọlifáyà rẹ̀ ló gbogbo ọ̀nà kọlifáyà kan ló gbogbo ọ̀nà abdullá ọlọ́run ní màmúdájú pé èmi ọlọ́run ọba mi sálábòsí bó ṣe lè kọ́ mà fún gbogbo àwọn ẹrú mi gbogbo ẹrú tí ń bẹ láyé pátápátá ọlọ́run níbi ìsalábòsí fún wọn ní tí kálukú bá ṣe ní ọgbà ní tí kálukú bá ṣe òun ló máa gbà kì í ṣàbòsí lọ́lọ́run ṣe fún wọn kó lọ́lọ́run lè ṣàbòsí ọlọ́run níbi ọlọ́run ni mo dábòsí mo dẹ̀ sí léwọ̀ pé ara mi pé mi ò ní ṣe láyé ọlọ́run ìṣàbòsí àárẹ̀ tó ń mú ọ ìṣàbòsí lọ́lọ́run ṣe fún ìmọ̀tọ́ wá títí tó rí tọ́lọ̀ wá láwọn tí ó wá lẹ́yìn rẹ̀ ni wọ́n wá ń wá tí wọ́n ń rí ọlọ́run ṣàkóso fún wọn. owó tó ní lọ́wọ́ tó sọnù mọ́ ọlọ́wọ́ ọlọ́run ṣàkóso fún wọn tọ́lọ́ náà yìí ṣalákòóso. wàhálà tó o ṣe tó o fi kówó jọ tó lè tó gbé ọlọ́run ṣàkóso fún wọn torí pọ́lọ́ yìí ṣalákòóso. ọlọ́run kí àwọn ọwọ́ náà kọ́mọ́sí wọn wà ní dáná kì í ṣàbùsì. wà á ná lọ nálẹ̀ ìtàbí dọ̀là mi lílábí. kì í ṣàbùsì bó ṣe lè kọ́ ọlọ́run á ṣàbùsì fún mi nítorí ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin ọmọ nìyẹn ẹ má ṣàbùsì láàrin ara yín torí pàwọn ṣàlábùsì ọlọ́run á tẹ̀síwájú. الذين قالوا ọlọ́run láwọn yẹ̀wò dé àwọn lẹni tí wọ́n máa ń sọ pé ìnàlá àhídà ilẹ̀ ìnà ọlọ́run ọba wa ló ṣàdéhùn fún wa òun ló gbàdéhùn lọ́wọ́ wa òun ló fún wa ládéhùn nípa pé. aláàánú mi náà lè rà dúró. táwọn ìbánu wọn gbà fóun àbá ànábì kan wá lọ bá wọn ká ànábì ò tó dé tó bá ní ẹgbà fún mi ẹtẹ̀lé mi ní tí wọ́n máa wá ń sọ ni pé áá ọlọ́run ọba ti wá ọba ti wá tó dá wa ó ti gba àdéhùn ó ti gba àdéhùn lọ́wọ́ wa ipe alánú mínàlẹ́ ọ̀ṣọ́lẹ̀ ipe ká má gba ànábì kankan gbọ́ o ká má sọ ká má gba ànábì kankan gbọ́. àtàyà tí ànábì kò bá ní ọ̀tà kúrò náà. àyà àtìgbà tá ànábì yẹn bá tó mú kòrìbá ní wa kí láti ní kòrìbá. òun ni nǹkan tí yẹn lọ́wọ́. ọlọ́run ọba ti gbàdéhùn lọ́wọ́ tiwa àwọn tí wọ́n ń sọ pé nàlá àpàkérò wọn láwọn agẹnìyà ọ̀dà lọ. àwọn ni wọ́n tó ń sọ ilé ìgbé ọba tiwa ti gbàdéhùn lọ́wọ́ ànábì kan tó bá wà èyí tí mo bá mo bá tó lè kó jáde ó kò lọ́mọ lágbàgbọ́ di ọmọ làgbà wa ibi tó bá ti wù kó jáde wa àgọ́rọ̀ bá mú àyà àgbègbà tó bá tó mú kinní kan tá a lè fi súnmọ́ ọlọ́run ọba wa. Kini ni nǹkan náà jọ wà mú wa tó bá wà mú dé iná wà á ti kí ni ta kúlò nà. حتى يأتينا بقربان تأكله النار. lónìí yẹn sì máa ń ṣẹlẹ̀ àwọn bàbá israẹli táwọn ẹgbẹ́ àpá ànábì kan kálukú wọn wà á kó àwọn nǹkan tó bá fi lọ́wọ́ wa wọ́n kó kálukú ó lè jẹ́ ẹran ó lè jẹ́ nǹkan mi wọ́n dàjọ́ wọ́n ní kànáàbì yẹn wá kànáàbì yẹn bá wá wọ́n fẹ́ kọ́ kànáàbì yẹn lóòótọ́ wọ́n wà ní ọ̀bẹ lọ́wọ́ tó bá bẹ lọ́wọ́ tí iná bá ti wá nígbà tó bá bẹ lọ́wọ́ bàtà tí iná bá wá látòkè tó bá kọ́ gbogbo nǹkan yẹn ní ilẹ̀ tó jẹ́ tí iná kan tó wá látòkè lẹ́ẹ̀kan náà ni yóò kà sí dédé nǹkan tó kà lẹ́yìn ní wà kékeré yóò máa jẹ inú ọba àwọn òjẹ ìgbà yẹn ló tó wọn ká á ànábì ni wọ yìí ọkùnrin ni wọn ìgbà yẹn làwọn tún ti wọlé sẹ́ẹ̀sì ni tọ́ba fẹ́ ti díje láàrin ara wa náà tọ́ba fẹ́ mẹ́ni tó díyàn gidi láàrin wa ìtàn máa ń ṣe náà ìtún máa ń ṣe náà gbòòrò papọ̀ àgbè iná ni àwọn náà wọn aṣọ pé ọlọ́run sàdéhùn bá wà pé àwọn ọgbọ́n ọ̀gbà fáànù náà bí kankan àyàfi káàdì náà bí yẹn kó mú kankan tí ó fi súnmọ́ lọ́wọ́ ọba náà kó wá bẹ lọ́wọ́ ọba kí ni wọ́n á sọ aláàtì sánmà ó sì jẹ ìgbà yẹn káwọn ọmọ wò báyìí gbà yẹn láàbò sí gẹ́ni látò gbà àdéhùn táwa gbà látò lọ lọ́wọ́ ọba wọ́n á lánàá bí wọ́n قل قد جاءكم رسل من قبلي بالبينات ọlọ́dẹ̀dẹ̀ ànábì sọ fún wọn pé sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀lẹ̀ sọ fún wọn pé kọ́díjà àtàmọ̀rọ̀ zolónì nǹkanlẹ̀ àwọn ànábì láì mọye ànábì wọ́n ti wá bá yín síwájú èmi ànábì oríṣiríṣi àwọn ànábì ni wọ́n ti wá bá mi náà ti wá bá yín síwájú èmi ànábì bíi bàjì náà oríṣiríṣi àwọn ẹ̀rí ni wọ́n kó wa tó ju ìtẹ̀sọ̀ yìí lọ. oríṣiríṣi àwọn ìdí pàtàkì ni wọ́n ń wá láti jẹ́ kẹ́rì ìgbà wọn lánàbí ọlọ́run ẹ̀ tẹ̀lé. oríṣiríṣi mùjísà òun ni wọ́n gbé wá láti fi sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ tẹ̀lé wa fún tó tẹ̀ ń sọ yìí lọ ẹ̀ gbà fún wọn. sọ́bàá bí sọ́ọ́lì nù sọ́bàá ọjọ́ rẹ̀ béèrè pé ìrẹ́ sọ́ọ́lì nù àní gbà fún ọ tọwọ́ fẹ́ ká gbà fún ọ ṣé àkúnmí kan òkè tá à ń wò yìí afẹ́kọ́ bímọ kó bímọ tí ọkọ̀ wa bímọ àkúnmí ni kó ṣe kí ni kó bí àfẹ́kọ́ kó bí òkúta bí ẹgbẹ́ rẹ o ràkúnmí ni pé kò bì ẹ dákun bí ìbá ṣe ẹni tó ti yá tẹ̀ gan tó sì ti yá kọ̀rọ̀rọ̀ sí kódà fún ní kí àkàtọ̀ máa sun mi kì í ṣe tó yí sí wọn á ní àfẹ tó súnmọ́ ara kódà tó máa wò koríko tó bá jẹ́ tó lé máa wò koríko kò bá dà ràkúnmí ni kí kò bì kó sì máa jáde lọ ẹ tàbá wa rí bẹ́ẹ̀ àwọn àṣekẹ̀rẹ̀ àjò àpò àbọ̀lọ̀ dára fún mi ọwọ́ da fún wọn àfúnmi wa jáde tán wọn wá kọ́ta kó wọ́n ṣe kéde àkómi jáde ọlọ́ọ̀bí ṣe mòjísà ó fi sí ẹ̀rí ńláńlá láti fi sọ pé ànábì yìí là ń nàbì yìí èmi ni mo rìn ẹgbàá fún sọ yẹ kí wọ́n gbà bẹ́ẹ̀ yẹ kí wọ́n gbà torí tẹ́ ń béèrè ẹ̀ sí rí wọn ọ̀gbà o ọlọ́wọ́ adé wọn o àkó mi máa mú mi jọ́ ọ̀gá àwọn ọ̀sìn kẹ́ni ọmọ mú mi jọ́ torí pé omi ti ń bẹ́ nù lù dèdè omi dára ló lè mú náà ní àkó mi lè mú àkó mi sì gbọ́dọ̀ sẹ́mi bọ́lọ̀ sàdánwó yẹn fún wọn àkó mi yẹn gbọ́dọ̀ sẹ́mi dèdè omi táwọn nínú wa lè mú ní àkúnmí lè mú tọ kí làwọn àti báyìí àbẹ̀kí làkúnmí ogun ẹ̀yìn ó sì lè kọ́lẹ̀ yẹn wọ́n mú ìjọba tó yàrá òkúnmí náà wọlé gẹ́gẹ́ àwọn ìjọba ẹ̀ẹ́n ṣé yín wọn ló pọ̀ dá apàdé ara wa apàdé ara wa wọ́n bá múra kúnmí wọ́n bá ti fẹ́ wọ́n bá dúró wọ́ ẹ̀ wọ́n bá sọ kọ́kọ́rọ́ àkúnmí lọ́lọ́wọ́ á ní kọ̀dámúdámà àlẹ́yẹ rọ́pò gbọ̀ngbè dáńbé kásáwá. a ah, ọlọ́lẹ́sẹ̀ lè tán ẹ para fún mi ràǹfùmí ọlọ́run ràǹfùmí sọ́ọ́ni wò ẹ pa tí ràǹfùmí bá ràn lọ́wọ́ ọmọ àwòbàdà ó kù jọ kàn wọ́n mọ̀ wò ràǹfùmí àwọn àwọ̀ àwọ̀ àwọn àti àwọn àtẹnukú lásán lásán àjọmọ́ adúlómi kù ó kù jọ àkómi náà wá yan láàrin ìlú wọn wá lọ àkómi sọ́ọ́lì wọn lọ wọn náà máa fi lọ nígbà wọn àárọ̀ ní ẹgbẹ́rún ọlọ́ni fàdámàdámà àlòyìn rọ́pò ọba wọn tó ní wọn tó ní ṣe tó ní tí wọ́n ń ṣe tó mọ̀ wọn tó mọ̀ kọ̀kọ́ ọlọ́ni àti àdọ́bù rẹ̀ fún wọn. àdàbò wọn ìyà tó lágbà ìyà tó lágbà àdàbò kí ló wá padà àbísẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ wọn tí wọ́n ṣe ni o ọlọ́run bàbá tó máa fi àyìn jẹ wọn àjẹ́ kó ju ibìkan lọ àwọn kan ọ̀fẹ́ nìkan wọn á kọ́ lójú káwọn kan lọ lápá gbogbo wọn náà lákìlẹ̀ rẹ̀ kan náà ọlọ́run àṣeyẹ ẹnikẹ́ni àṣebẹ̀wà lọ́wọ́ ọlọ́run nígbà tá a tún ṣe tán àfi ẹ̀ tó fẹ́ sẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ àfikẹ́ni àfi ẹ̀ tó fẹ́ sẹ̀lẹ̀ lẹ́yìn ẹlòmíì ó ṣe nǹkan tó gbà mí ẹ̀rọ tó máa bá ọlọ́run àṣìlẹ̀ kan náà àrẹ̀wò tó fẹ́ sẹ̀lẹ̀ kí ló fẹ́ sẹ̀lẹ̀ báwọn kìíní ìṣe mọ́ wá wọ́n ṣe wá ṣe ọlọ́wọ́n ní kàdàbí wọn ṣàlàyé fún wa pé. Fún ìtọ́jà tẹ̀ wá pa wọn kí ló dé dàbí gẹ́ni tẹ̀ wá pa wọn nǹkan tó ń sọ ọ̀dìkì. nǹkan tó ń sọ ọ̀dìkì. tó bá jẹ́ pé olóòótọ́ ni yín lóòótọ́ fún tẹ̀ wíwà nábì wọn tẹ́ẹ̀sì wíwá wà nẹ́bì mí pé ẹ nígbà fún wa àgbàtàbà tó ń mú nǹkan kan wá tí ọmọ jẹ́ yìí kálù tọ́lẹ̀ bá ń sọ olódodo sì níyí kí ló dé tó wá jásí pé ní ẹ̀ ń pa àwọn ànábì ọlọ ajẹ́pẹ́ ìṣòro lòlù òkúrọ́ ni. فإن كذبوك فقد كذب رسل من قبلك ọlọ́wọ́ afẹ́ dà nẹ́bì nínú nínú ayé eléyìí ọfẹ́ kó fúfú yẹ bá ìbànújẹ́ tó lè bá nẹ́bì látara kí wọ́n kọ́ tiẹ̀ ọlọ́run wa mú tí òbí pa náà bí sàkíyèsí wa pé má bàánú jẹ́ ọlọ́run wa yín kàdàbò kà. wà á yín kàdàbò. tí wọ́n bá pè ọ́ nírọ́ tí wọ́n takò ya nẹ́bí tí wọ́n gbà fún ọ tí wọ́n fi ọ sí yẹ̀yẹ́ tí gbogbo wọn kọ́ tiẹ̀ fakɔdi kó dèbà rúṣù lọ́rùn mi. bàbá rẹ̀ ló dèbà rúṣù lọ́rùn. من wọ́n ti pa àwọn nǹkan náà nírọ́ síwájú rẹ̀ kérésì wọn làkọ́kọ́ sọ̀rọ̀ pé dòdò tí wọn nàbà gbọ́rọ̀ fi kan tó wà ọ̀rọ̀ tèmi ni wọn ọ̀gbà tó wà ní ààrẹ àwọn tó síwájú rẹ̀ ni gbọ́rọ̀ wọn sọ pé èmi ló zèké ni yóò wà lé onímọ̀ awo rẹ̀ níwọ̀n nìkan mọ́ kò sí bíbà jẹ́ ẹ̀sìn ara wa ah, ní lọ́wọ́ wá sọ gbogbo à tó sọ̀rọ̀ fún kọ́ra tó sọ̀rọ̀ sí ìdáni báyìí kọ́ra tẹ̀lé yẹn tó lábára ju tiẹ̀ lọ kò sí bí tiẹ̀ ti fẹ́ tó lọ́kàn rẹ̀ yóò sì kí ni yóò kú yẹn. ọlọ́run rẹ̀ ànábì tábà pè ọ́ nírọ́ ọjọ́ ọgbà ọ̀nù jẹ́ tí wọ́n bá pariwo mọ́ tí ọgbà fún ọ mọ́tò kó bàbá jẹ́ fún ọ bọ́ọ̀ àwọn tí wọ́n síwájú rẹ tí wọ́n ti wá jẹ́rú iṣẹ́ tí wọ́n náà ti jẹ́ yìí wọ́n ti ta kò wọ́n wọ́n pè wọ́n lérò wọ́n fi wọ́n wéèrò kó wéè wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́. kàdáríkà àtàlẹ́dínà mi ò kọ́bẹ̀lì mi ọlọ́ni báyìí ní sẹ́lẹ̀ sáwọn tí wọ́n síwájú wọn nínú àwọn ànábì. ìlà kọlù bá ìrò kan tí wọ́n ní uh, uh, uh, ẹ̀ẹ̀mọ tí ń ṣe ni onídàáni òpìdání babaláwo ni bá ṣe máa ń bọ̀ díẹ̀ díẹ̀ nù ṣé tuntun lọ́wọ́ á dé wá ni àwọn ti mọ̀ lóyún kọ́ bí mi bá tún wá rò pé à mi ò pé báwo èmi ò tí ẹ̀ gbà pé babaláwo ní ìsìgbà mọ́ pè dànù wéèrè ní ẹlòmíràn ní wéèrè ní wéèrè ṣe mọ̀ pé ẹni tó bá jí sí ọlọ́run ọba tó wá ní pé wéèrè àbí tó wá ó lé lé ṣe pé ojú ọ̀fẹ́ gbà tì inú rẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ àmọ́ tó lọ bá wájú yé pé àwọn kan náà ṣe jó ní wọ́n fún àwọn wéèrè inú rẹ̀ oníṣẹ́gẹ́ni kò ní bàjẹ́ púpọ̀ nígbà tó náà fẹ́ ṣe ẹ̀rí wàdà aláìní kan sí ọ̀lẹ́ àwọn bọ̀dọ̀ ọ̀lẹ́ àbúrò rẹ̀ ní àbúrò kẹta eléyìí náà fẹ́ lọ jọ́ ìwọ̀n ẹ̀fẹ́ ṣe wàhálà mọ́ ọ̀lẹ́ ni yín ọ̀lẹ́ ni yín bọ̀dá àgbà ẹ̀yà ẹ̀wọ̀n mi ò gbọ́dọ̀ kí ló kò tó yẹ ọ̀fẹ́ mọ́tò lẹ́nu ẹ̀fẹ́ sẹ́ sí torí kí wọ́n máa rò pé ẹni tí ń ṣe súnmọ́ kò sí kíni wọn ò fẹ́ sẹ́ aláìní kan sí ni wọ́n. ọmọ àwòkẹ́ ah, ọ̀rẹ́ ló ah, ọ ọ̀rọ̀ bó ṣe rí ọ̀rọ̀ ah, ọ ṣe rí pẹ̀lú orúkọ rẹ wọ́n mọ̀ dáná wíwá wé o ọ lẹ́nu wọn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí pa ẹ̀ mú gíláàsì ni ẹ̀ wo gíláàsì kó o láṣẹ rí kó o láṣẹ rí náà sọ ọ́. ó lè ní kọ́dà ẹ̀ tí ẹ̀ ẹ̀ ju èèyàn rárá wàá dàbí bàbá náìtì irun gbọ̀n ẹ lọ fákínní dànù kò tí ẹ fìtì ẹ̀yìn iná bọ́sẹ̀ máa ń fìtì àwọn kò fìtì ẹ̀yìn ẹni tó ní kò fìtì ẹ̀yìn kò tó bá tó dẹ́rù mi náà kò fìtì òun náà. àìfẹ́ yẹ̀yẹ́ onímọ̀ ààbòmí tó bẹ́ẹ̀ súnà sí ní àìrí sokoto sokoto àbúrò ilẹ̀ wọ̀n bá àwọn súnà máa bá rí àwọn aṣọ àbúrò wọn ni wọ́n ń wọ̀ wọ́n dábàá ti sọ yìí wọ́n wani sọ pé aṣọ ẹ̀gbọ́n wọn ni wọ́n ti gé ni àwọn náà lọ. tẹ́mi yàn bá wá dúró tọ́kàn yàn bá wá dúró dáadáa o ò ní fẹ́ fáwọn òbí rẹ bá ti gbọ́ nígbà mẹ́ta bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ báyìí á ọ̀rọ̀ bọ́lá wọ̀ ṣẹ̀ dáàrin ni tínú rẹ mọ̀ wá bàjẹ́ lò sí kàkà àbí làwọn obìnrin kọ́ ń fẹ́ wọn á borí kalẹ̀ ńlẹ̀ òlẹ̀ dúkú aláìfẹ́ kan ṣe fẹ́ máa lọ jòkó àbá àdé àbá àbá bèrè wo bá ní ẹlẹ́hàá ẹ̀yà alábẹ́rẹ́ àbẹ̀ ẹ̀já kó o dé sí olè adúlé gbogbo àsìkò tó fi kàwé ìyọ̀lẹ́ tó fi kàwé bẹ́ẹ̀ máa lọ sí olè aláìfẹ́ kan sí alápákándá. ẹ dàpọ̀ sí ìwé obìnrin wọ́n fẹ́ lù jáàbù mọ́ àmọ́ tó bá wá gbọ́ pé à erúgbó ni ẹ bú ọ wọ́n ti bú àwọn tó jù báyẹn lọ dáàdì tèmi bú mi jù báyẹn lọ mọ́mì tèmi bú mi jù báyẹn lọ kí ni wọ́n ti sèkú ọ lọ́tọ́ máa wọ́ mi tààrà ní tabáyì sọ fún wọn ló tó wà lọ́tọ́ ẹ̀hìn sí tó tó bá tó wà wọn àmọ́ tí ọba gbọ́ sórí ibi kankan ẹ̀rọ mi máa bà mí ojoojúmọ́ kó máa parọ́ lé mi lérí ojoojúmọ́ kó máa lé kíni kó máa parọ́ lé ẹ̀rọ mi máa bà lọ́lọ́ máa sọ fún àgbà ọmọ wa yìí káàkiri àbúrò ká. wà á ní kẹ́sàmú kábàbàrẹ̀ kó sí àwùjọ ní kọ́bẹ̀lì. ọlọ́run ní sábà pè ọ́ nírọ́ wọ́n ti pa àwọn tí wọ́n síwájú rẹ̀ náà nírọ́ nínú àwọn ànábì ọlọ́run wọ́n ti pè wọ́n ní rọ. Yàrá-òbí láyé náà ti wá gbogbo. Àwọn ànábì ọlọ́run ọba tó ṣe pé wọ́n mú oríṣiríṣi àwọn ẹ̀rí àwọn àrídájú wọn mú wá fún àwọn ọmọ lẹ́yìn wọn wà lóbòrè wọ́n làwọn tó mú tíra wà látọ̀dọ̀ ọlọ́run láti sánmà ó tún mú wá tíra tó tó tíra jáfẹ́ nìsàbúrọ̀ òrèkéni wọ́n lóbòrè tíra tó tíra wọn mọ alátọ̀dọ̀ ọlọ́run bá tó sọ̀kà tó lọ sọ̀kà láti sánmà fún wọn wọ́n tún mú wá bá wẹ̀. wọ́n fi dábì lóní. wọ́n tún mú tíra wá èyí tó ṣe pé íńtàmọ́lẹ̀ sáwọn àdájọ́ ọlọ́run ọba fún wọn. àwọn tíra tó ṣe pé sí íńtàmọ́lẹ̀ sáwọn ìró àwọn ìtàn èyí tó ṣẹlẹ̀ tí èsì dòdòdó ń sọ fún wa pé lè gbogbo ọ̀dọ́ tí wọ́n ti ń sọ fún wọn tẹ́lẹ̀ tí òjò dòdò àwọn tẹ́lẹ̀ táwọn àdáni mú wá yìí ti ń sọ èyí tó jò dòdò ń bẹ̀ yìí fi rìn lẹ̀ fún wọn. èyí tó wọ́rọ̀ àwọn àtàyìn àwọn tẹ́lẹ̀ àyẹ̀ kan mọ́lẹ̀ sí pé báyìí ní òdòdó wọ́n ti mú wá fún wọn àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ̀n pa fún wọn. torí ẹ̀ wọ́n lè má gbà fún ọ náà o wọ́n lè má wọn náà gbogbo tí wọ́n sọ sí ó wá jẹ́ nǹkan kan oríṣiríṣi sùdán wọ́n ṣe fún ọ oríṣiríṣi kí ni sùdán wọ́n ṣe fún ọ bí ìyàwó àbúlé àbí làrá tó láyé àlẹ́ níjọ́ lọ́wọ́ sọ̀tà bá ti àdákalẹ̀ sẹ́wọ̀n bí àbúlé àti lọ́sàtọ̀ ọba tọ́lọ́run fi sọ̀tà bá ti àdákalẹ̀ ìyàwó rẹ̀ lẹ́sìn ṣe fi ẹ̀ lọ́sàtọ̀ ọba bàtẹ́ àbájáde wa sọ̀kalẹ̀ ìyàwó rẹ̀ wá gbọ́ bó ṣe wà nàbí ó ṣe mú òkú lálá kan tó dá lálá bó ṣe wà nàbí kiri ọba wà nàbí dé kaaba anabi àti abubakar ló sì jẹ kó bẹ dọrọ ti wú olé kò rí ẹnà tí kaaba wọn lọ ọba wà lọ bàtí ó dé bẹ báyìí anabi àti abubakar jókòó báyìí. bá dájú fún abubakar ó wá ń bèrè pé àyìnbá sọ ayé ìbùkà abubakar ọ̀rẹ́ rẹ̀ àdébíjọ kó bẹ̀rù àmọ́ kọ̀kọ̀dé kánú lọ́wọ́ sọ kánú wọ̀tá hálẹ̀ àbù sọ̀rọ̀ àbá sọ̀rọ̀ ọlọ́wọ́ tó dégbé àmọ́ àbá sọ̀rọ̀ ọlọ́wọ́ tó fọ owó ẹ̀ ó fọ owó ẹ̀ lóra nàbí abubakar kàkàbẹ́ àyìnbá sọ ayé ìbùkà òkúta bá láti ń bẹ lọ́wọ́ rẹ̀. àrí mo lọ ta mí báyìí ni sórí òkúta fún mi lọ́ọ̀lì màá fi gbá ẹnu rẹ̀ ni wọ́n ní ń bú wa mo gbọ́ wọ́n ní ń bú wa ah ní tí mo wá fi gbá ẹnu rẹ̀ ni ẹni tó fi ń sọ̀rọ̀ mu ní ìbílẹ̀ gẹ́gẹ́ ní ìfi òkò yìí máa gẹ́gẹ́ ni fi gbá kò tó ń wúrú ẹ̀ mọ́ ìdí ìsìnkú ohun ó sì bẹ̀rẹ̀ sí ní kọrin ó ní kọrin ní ọ̀dà àwọn ọ̀rọ̀ èmi náà bùkàrà ní bùkàrà èrè ni àwọn ti bá rí etí ìṣe wọn lò wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin fáwọn tó àlejòsàn mùsàmì àṣọ iná wà á múrọ̀ hó àbáyé náà. ودينه قرائن fàdínàwó kọ̀láìmá. nítorí bá nàbí mùsàmìmá àbáyìnà wà á múrọ̀wó àbáyìnà wàdínàwó kọ̀láìmá wàdínàwó kọ̀láìmá. ó wá sọ fún àbẹ́bí pé ẹni yẹ̀yẹ́ ẹni yẹ̀yẹ́ ẹni ikú òun là wá kọ tiẹ̀ lálágbọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọlé àṣẹ tó lẹ́nu yẹ̀yẹ́ là nẹ́bí lọ́dọ̀ rẹ̀ tó là. ìtọ́wá mú wá fún wa òun lálágbà. wà á mọ̀rọ̀ àbáyíná. wà á mọ̀rọ̀ òwò àbáyíná. ìtọ́wá wá fún wa aláàfin kẹ́ni àgbá wàdí náà ó kọ̀ láyé náà ẹ̀sìn ilẹ̀ lákọ̀ọ́kalẹ̀ láláwọ̀ ọ̀fẹ́ kí lọ́wọ́ adédè bí ń bú wa kí lọ́kà wa tiẹ̀ orídìí àdábì ní pẹ̀lú mọ̀dánù lẹ́nu rẹ̀ lọ́wọ́ òun lọ lọ́wọ́ à ń jẹ́ àrùn lọ́wọ́ lálẹ́ kìá mẹ́rin ń jẹ́ lọ́wọ́ ẹ̀yin náà orídìí àdábì ní sọ báwọn fún sọlọ láwọ àlẹ́ ìwòsàn orídìí àdábì ẹ dàgbù kí wàá ní tí wọ́n wàá jẹ́ báyìí táwọn wá ń kú wa báyìí táwọn wá ba ló jẹ́ ni àti ṣe wá sí wọn àwọn là ń fẹ́lẹ́ ike wọn ni ẹ torí kí wọ́n ń bu à ní banújẹ́ àwọn máa tọrọ kọ́lọ̀ bá wa gbó wọn lẹ́nu sọ́run ọlọ́wọ́n ti kíni bánabi anabi náà ṣe tọrọ ń jò ní ikọ̀ ọlọ́ba gbó wọn lẹ́nu sọ́run gbogbo àwọn tí wọ́n gbá tá à ṣe ní dáadáa ọlọ́ba gbó wọn lẹ́nu sọ́run. àmì gbogbo àwọn tí wọ́n ń kọ́ tá a mú wọn dáadáa ọlọ́ba gbó wọn lẹ́nu sọ́run amina. gbogbo àwọn oníkèé ìta tí wọ́n ń ṣe kéta wa ọlọ́ba àti ọlẹ́yìn sọ̀rọ̀. amin. torí ẹ̀ ni pé èyí tí wọ́n ti bá àtẹ́bì yẹn ọlọ́mọ bá jọ máa yé kí wọ́n ti sí máa wọ̀n kan síwájú kì í sì wọ́n là kọ́kọ́ kọ́dà àwọn ènìyàn tó fún wọn lẹ́rìí láì mọ́ alábì náà fún wọn lẹ́rìí àwọn ọ̀gbá wọn gbà ọlọ́wọ́ tẹ̀síwájú. òun ló ń dá sí sakul mawó. ọlọ́wọ́ á fi àyà yìí pé fún gbogbo olùgbàgbọ́ òdodo nírò. ìṣe tó ń sọ fún gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ lọ́wọ́n ọba náà ní ìlú pé ẹ lọ́ọ́ mọ̀ pé gbogbo yín pátápátá lẹ́kùn. àtúntò ṣe dáadáa àtẹnudí ò ṣe dáadáa àtẹnudó gbàgbọ́ ànínábì àtẹ̀ntí ọ̀gbà bá nàbí gbogbo yín kó lò náà ṣe ń nà. Kùlùnà sí ra ìkọ́tò ìmọ̀wó. Gbogbo ẹ̀ ní ẹgbẹ́ láyé. Èèyàn ní àdìjànú ní ẹranko ní kòkòrò ní gbogbo wọn lọ́sẹ̀ kẹ́ni wọ́n máa tẹ̀sí mú. Ẹnìkan sọ̀rọ̀ ó ní ikú aha ni kálukú ní ọmọ mi rẹ̀. ẹ̀gbọ́ aha ni aha omi tá a fún kẹtẹ́ yẹn lè mú sí kálukú ló tí o ní mú jọ kan ọkàn lè yàtọ̀ síra wọn àsìkò kálukú mú sí àbídá ni ò ní mú kọ́lẹ̀ kankan ilé yóò sì ni yóò mú tí ní mú ọlọ́run á náà yorùbá ní gbogbo aládágbádá akúkú kò sẹ́ni tí ò ní segin tí ò ní wọ̀ gbogbo aláwọ̀ ọlọ́ni gbogbo nàfṣẹ́ là ìgbà. nàfṣẹ́ ńlá ipa tó lè máa wọ́. ọlọ́ni gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá ló máa tẹ́jú kò sẹ́ni tí ò wáyé tí ò àákànnà ọbẹ̀ lọ́rùn kọ́ lọ́n di ọpẹ́ kó wa ká pẹ́ lórí iṣẹ́ rẹ̀ àmọ́ kó o ní kú yẹn àá àyẹn kú bẹ́ẹ̀ ọba tó ṣe ẹ̀sán ẹ̀kú tó ṣe gíní ògùn àìkú àkókòrò rẹ̀ ní ògùn àìkú gíní kọ́dà ó ní nílé ọjọ́ kan kú ó ní nílé ìṣẹ́jú kan kú tọ́lọ́ wọn máa ṣe tán láti gbà báyìí ọlọ́ni ìsìn ajá ajá lọ́la tásìkò tẹ́gbà fún wa dé la yẹsẹ̀dìmọ́nà ha. لا يستقدم ساعة ولا يستأخرون ọlọ́run ní ẹ ní kọjá àsìkò yẹn bó ṣe lè kọ́ ọmọ ìṣẹ́jú kẹrin wákàtí kan yẹn lè kọjá rẹ̀ kí á ní àkàlù wákàtí kan sí lásìkò tó bá fún òmìnira yé ẹ sì ní bí àsìkò kan sẹ́yìn ó ṣe ní kú báyìí tó fi ní kú wọ́n lọ sí gbégúdè gbégúdè ìtẹ́ ẹ̀kú ṣe gbégúdè gan-an ṣe bóun náà kú ni ìwọ náà ṣe kí ni ó kú wà máa ń náza alákúndé ta àti ìmọ̀nàyà. apá mi ẹni tí ikú bá wá dé sádùúgbò rẹ̀ tí ikú bá kalẹ̀kùn rẹ̀ lẹ́kùnlé.

ó ti wá gbé àwọn tẹ́ ìmọ̀ náà ní ìní dàpọ̀ rẹ̀ ikú ti wá dé ó ti kalẹ̀ kó rẹ̀ wọ́n ní máa gbé mi lọ́dọ̀ ya aláàánú mi ẹ máa gbé mi lọ́dọ̀ òun bá débẹ̀ kò ní í síkú inú mọ́tò ló kú sí express ló kú sí àti tí kú bá dé. wàhálìdúnlá ni wà sí àtún wà láàkín. ilé ọlọ́wọ́ bá fẹ́ bọ́ bá rìn ọmọ rìn kí náà ni ọmọ rìn lọ náà ní òòlì òòlì rìn tán bó dé lọ́dọ̀ ilẹ̀ ọmọ lọ náà ni sáúdì ilẹ̀ ọmọ lọ náà ni. wàlá kìí. àmọ́ tòun ti bẹ́ẹ̀ láyé sí tẹ̀sí. ìdánadà lálùfọ̀dọ̀ dọ̀kọ̀ ìfàdọ̀ ooo. ọ̀gbọ́n ni níjọ́ tí ìdájọ́ ọlọ́run bá bá dé níjọ́ tí ọ̀sùn ọlọ́run bá bá dé dọ̀kọ̀ ìfàdọ̀ òbí lẹ̀ sí tẹ̀ tó yẹn yóò sì ní yóò kù mọ́ kò sí ni ó kó o bẹ ọ̀nà wọn ló bẹ kù ẹ àbá ni tí kò bá dé ẹgbẹ̀rún ó lè kò lè ṣe kí ni kò lè wúlò àsìkò ètò ni ló ń ṣe ọ wọn á ní kíní kan ló ṣe kíní kan ló ṣe gbogbo tó lọ jẹ náà tó ọfẹ kú tó wọn gbogbo kí n jẹ kí n jẹ lẹ́yìn náà ikú ò tí ì tèmi o gbogbo ọmọ tó ń ṣe tó ń kó gbogbo ẹ jẹ mọdarí kan mọdarí kan. Ah, àwọn mídíà ah, ká dá fún mídíà ká dá fún mídíà. ọlọ́wọ́ díẹ̀ lè jáwọ́ tó bá tó bá fẹ́ ṣèrànù tó bá lo oògùn kátá yóò wá ní tó mú ìyọ̀bá ṣiṣẹ́ yàtò pọ̀ lára yìí yàtò ṣe kẹ́lẹ́. oògùn erí kúrẹ́ ló ṣe o ó lè jẹ́ pé oògùn arísìkì ló ṣe àbí oògùn kọ́ bá rẹ̀ ẹ́. òun ló ṣe tẹ́nìkan bá bẹ́ sọ pé wọ́n bá ní kí ní yóò ṣiṣẹ́ iṣẹ́ yẹn kò dáhùn kò dáhùn kò ní ìyá ló pọ̀ lára yẹn ọmọ tó máa yẹn ọwọ́ pọ̀ lára yẹn ọwọ́ ó kí ni àwọn ayé ó ń dààmú yín wọ́n ti fa ẹ̀jẹ̀ yín ẹ dákun jẹ́ pé yàrá bá láyé máa ń dààmú lójú méjèèjì ó ní ayé pọ̀ lára ni orí ẹ̀rọ kọ́ ẹ̀rọ kọ́ lo àwọn kẹtó lò ó torí ẹ ni pé kò sí tàbí ṣùgbọ́n ẹjẹ́ á máa mọ̀dájú pé kó dé á kú ẹjẹ́ á máa palẹ̀ náà dè é ó lè rò bá mi rí owó kọ́mọ́kù gbogbo aláǹdà á rò pé mi wò ó ẹni tí ó lọ láàrin wọn lọ́la nísìnyí ọlọ́lọ́mọ ẹni tí ò ní ọdún yìí ọlọ́lọ́sẹ̀kẹ́ ọlọ́lọ́mọ gbogbo àwọn tó ń ṣe pátápátá káàkiri wọn tí wọ́n ṣe lọ́wọ́ bọ́sẹ̀ fẹ́yìn lásìkò bá tó abáàbá kújọ kan ní àwọn kọ̀lọ̀rọ̀ sí iná a ènìyàn wá ní áá ah, ah. ikú rẹ̀ yà wọlé ọ̀gá pé ó kú a ọmọ tẹ bá mi tí mo ti pàdé rẹ̀ òun ò bọ́ ẹkọ́ lè kú nísì omi rí ẹ̀kọ́ rẹ̀ náà ní sọ bẹ́ẹ̀ o nípò ẹjọ́ rẹ̀ ẹni tí ń sọ fún wájú oníṣúná ikú yẹn yà mí lẹ́nu ni àwọn ah, kúkẹ́ òun á ní kó fún láyà nínú bẹ́ẹ̀ tẹ bá mọ̀lẹ́ tí mo ti pàdé wọn wọn ò tẹ̀lé lójú ni bọ́dà àwọn tó máa ń sinmọ́lé àbá wọn bẹ́ẹ̀ ó sì báyìí sí mi ni ìlú ayé ṣe bí ẹ̀ ti máa ń sinmọ́lé àbá yẹn òun pàdé ẹ̀ láti inú gbó lọ́dọ̀ àwọn èṣù àwọn èṣù èèyàn ó ló sífìlà nílé kò sí ẹ̀ka lẹ́yìn rẹ̀ odidi àbá aláńlá àwọn mòdéèrù kàtá làwọn mídíà o wọ́n burú wọ́n tún máa tàn wá ta àwọn náà wọ́n ń da gbogbo ẹ̀kọ́ wọ́n tún máa tàn wá ta pé ah, ẹlòmí ò àwọn tó fọ́ lọ́rùn ba rẹ̀ sí ah, ah, ẹnu wá sóògùn òun gan ló ṣe sóògùn babaláwo òun gẹ́gẹ́ babaláwo wọláì àwọn náà tún máa ẹnu wá sóògùn ẹ ẹja tèmọ́ lọ́wọ́ dáadáa ìmọ̀ mùsùlùmí òun sì lọ tọ́ lọ́wọ́ ọlọ́mọdé awọ nù wọn ọlọ́mọdé awọ nù wọn ọlọ́mọ afọwọ́n náà kó bẹ́ẹ̀ ẹ̀mí ó sì kò wú mí náà kó kó bẹ́ẹ̀ kò wú ó sì kú bá sì kó bá tó ọlọ́mọdé tẹ̀síwájú. وإنما توفون أجوركم يوم القيامة. ọlọ́run ní gbogbo ilé kù tẹ́ bá wá kú tán ọlọ́ni ìnàmà tó wà fáwọn òjòwòrà kan yá ọmọ nìkìyà. wà ìnàmà tó wà fáwọn òjòwòrà kan yá ọmọ nìkìyà. ọlọ́run àwọn ọlọ́run ọba á wà pé ẹ̀sán yín fún yín dọ́gbọ̀dà nìkìyà mọ̀ ẹ̀sán tẹ́tẹ́ sí i àti gèfèrè àti mùsùlùmí ọlọ́run bá dàrí kìá mọ̀ ẹ̀sán yẹn fún yín gbogbo tí kálukú bá ṣe yọ̀ wá gbà ní kókó tó bá dàrí oníṣẹ́ ẹni yóò wá rí gbogbo ìrún tí ń kí àwẹ̀ tí ń gba wá sí tí mo ń lọ dáadáa tí ń sọ lẹ́nu ẹ̀sẹ̀ rẹ̀ rí ọlọ́run àwọn akó wá fún ọ lódìdí ẹ̀sẹ̀ gbogbo tẹ̀sí láyé níjọba ìlànà ìyá àmọ́ akó mi bẹ́ẹ̀ sì lẹni tí ń saburú náà ọlọ́run láà kó ẹ̀sẹ̀ rẹ̀ wá fún ní pípé àwọn afáà ní jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọ̀sán nínú iṣẹ́ dáadáa tá a ṣe láyé yóò tún sọ fún wa nù sàárè àwọn tó bá dàrí kí á wọn ní wà sílẹ̀ ní wà pé gbogbo ẹ̀. bẹ́ẹ̀ sì ni aburú tẹ̀ ṣe láyé náà ọkọ̀ díẹ̀ wò ó mú ẹ̀ ọ̀rọ̀ á gba àbọ̀ rẹ̀ nínú sàárè tó bá dàrí kí á wọn ọ̀rọ̀ á gbogbo ìyá rẹ̀ mọ́. ara ẹ̀ ń jẹ́ ká pé ìyá ń bẹ nínú sàárè ó túmọ̀ pé tá ẹ bá kú ẹ gbà díẹ̀ nínú ẹ̀sán yín bóyá dáadáa ní àbábúrú ẹ gbà mọ sàárè ẹ tọ́wọ́ nú ẹ ẹ tẹ̀sí o bí ìgbà tí bí ẹ̀sáàpù ń dẹ́ lọ bá ẹ gbọ́ bí ìgbà tí títà bá kọ́ ọmọ níṣẹ́ lọ́wọ́ tó wá fún ni pé jẹ́ fún ọ ní tẹ̀sí rẹ̀ wò ìfúnlẹ̀ sàn bóyá lọ tó ń lọ ṣe gbogbo àmìlẹ̀ ẹ̀sáàpù tó kù yẹn ẹ̀ gbàrú àwọn ẹ̀sáàpù yẹn nínú sàárè nígbà táyà kan bá ṣe ń jẹ kalẹ̀ oúnjẹ yẹn pọ̀ wọ́n á fún ọ díẹ̀ gbogbo tẹ́sítì mọ́nà lọ́kọ̀ọ́ra wá jẹ́ àwọn àṣùkò tó wá ní kọjá kẹ́ni tẹ́sítì tó bá dọ̀sán wá ṣe kẹ́ni wá jẹ lẹ́sìn sọmọ pé o ti mọ bóúnjẹ yẹn ṣe rí kásùkò yóò tó tó gan inú ló ti máa dùn pé áà. Ah, ọlọ́run kọ́sùn tó tètè pa àdúrà tó wọn bá lọ kí ìrìn àdúrà tó máa ṣe. bẹ́ẹ̀ náà ni bọ́lọ́wọ́ sì kálukú lẹ́sàn nínú sàárè yóò fún wa áàpù tirẹ̀ àmọ́ bò ní tó súnmọ́ bò àtàkì àmọ́ òṣèlú sọ̀kọ́ oúnjẹ tó wà náà gbọ́ ọ̀run rẹ̀ tó láti fi ṣe kó ṣe ń rún inú rẹ̀ máa dùn fún jẹlẹ̀ lẹ́yìn ó tí àwọn tẹ́lẹ̀ ń sàbúrú náà wọ́n gbòòrò ìyá yẹn nínú kíni nínú sàárè. Fàáńtò ìdíhà ànínáàrí wa lọ́dọ̀ ilẹ̀ ìjà náà. Ọlọ́run lẹ́ni tá a bá gbé jìnà sí náà, ọmọ nzọ́fìhà ànínáà. Yaani wọ́n kókò ìjà ànínáà. Ẹni tá a bá gbé kò jì tá a gbé jìnà sí náà, tá a mú jáde kò nínú iná. wà á dúdẹ fìlà lìjà náà. lára wá fi wà lìjà náà náà ní wà lìjà náà lọ. pàpàrọ̀ náà. ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti jèrè parí kò sẹ́rẹ̀ mi tó ní ìdìmọ̀ ó ti jẹ bàbá léèrè á ẹni ọmọ wọn náà gbọ́ jìnnà sí náà á wà lìjà náà á àwọn tó wọlé tó ní ìdìmọ̀ náà. وما الحياة الدنيا إلا ìlà mẹ́ta àwọn ìlúgbòrò. ọwọ́ mi kò ní bẹ́ẹ̀ ẹ̀yin ìyẹn lọ mọ̀ pé ọmọ ìhàyà tó dúró ya ẹ lọ mọ̀ pé ìgbésí ayé ìsẹ̀mí ayé kò jẹ́ kankan ìsẹ̀mí ayé òsèkéni kò jẹ́ kankan ìlà mẹ́ta wàá mẹ́lẹ̀ ìhàyà tó dúró ya. ìgbésí ayé ìṣẹ̀mí ayé kọjá ìṣẹ̀dọ̀gbọ̀n sí ìkankan bẹ́ẹ̀ tó tu ìgbàkùn tànjẹ́ lọ. ẹ gbọ́ ìgbàkùn ayé ìgbàkùn tànjẹ́ ni ìgbàkùn tó ṣe pé nǹkan mọ́gàn fi àbá abákàjẹ́ díẹ̀ báyìí ẹ padà kú lọ́dọ̀ wa. ẹ gbọ́ bí oore tí wọ́n kàn fi hàn ẹ̀ báyìí tó fi láàyè oore tí ó lè lọ kò lè lọ gbére gbogbo bàbá ayé kò tẹ́gẹ́rẹ́ kò lè lọ gbére mo ti sọ pé àtúnṣe àti gbogbo gbàdùn ayé torí tó bá padà gbé jẹ gbàdùn ayé tó bá jẹ kan débi kan yọ padà dá wà lálẹ́ mọ́ tó bá jẹ aláìsàn àti ẹjọ ìdíjẹ tí ó mú ọ àpò láìsí ìdọ̀rọ̀ price gan gbòòrò ah, ni o tó bá gbé ọ dáa jẹ́ mẹ́mẹ́ẹ̀fà lójúmọ́ yọ ọkọ̀ sùn ọ náà yóò ṣe kéde. yóò su ọ yóò wà rùn sí ọ bá ń gbóòrùn ráìsì ó sì pé ọ wà ní tó ni tó bá wá ń tó jọ tó ń ṣe gbogbo ẹ̀ náà tó lé ayé tó bá kàn tẹ̀ka báyọ̀ fẹ́ kó bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó ra ni o ti wò pé otu ah, ah, ayé yìí àjọ ní ẹni sẹ́ inú rẹ̀ wá dùn wọ́n tó kó bẹ́ẹ̀ ni àbí kò ti máa láyé kò ti máa láyé kò máa rí kó jọ ọ̀ ní kó bẹ̀ ò sì ní gbádùn láyà fún tòbíyá hospital ló ti lò yókù wọn á ní ọdọ ọdún kẹfà tó ti wà lọ́sítà wọn lọ sí sáká kiri tẹ́lẹ̀ gbogbo tó wá kójọ ilé tó kójọ wà lọ sílẹ̀ yóò fi rà lábẹ́ àti onírìíra. وما الحياة الدنيا إلا متاع wá sí fẹ́yìn èèyàn ọlọ́ni ẹ lọ bàbá dájú pé ayé tẹ wà ń bẹ̀ yìí kọjá nǹkan kan o ìtọ́jẹ lọ́jẹ́ o ẹ mẹ́tẹ̀ ká yí ó gbàdùn lójú yín kẹ wá wà fẹ́yà kẹ́kẹ́ tó lọ́wọ́ bá sílẹ̀ mọ́ àwọn òpin ilé tó fẹ́ gbé mọ́tò tó fẹ́ rà àtọ̀ fẹ́ wọ̀ òun ni oníjì oṣù tọ́lọ́wọ́ ọba lọ́gbọ̀n ajára ọ̀la ìtọ́jẹ ni o torí pé bẹ́ẹ̀ bá jẹ́ tán náà ẹ padà kú bẹ́ẹ̀ ẹ mọ́ gbọ́kàn lé ẹ mọ́ torí ẹ̀ lọ ṣẹ lọ́wọ́ ọba ẹ mọ́ torí ẹ̀ lọ jẹ tí ọ̀yẹ́ kẹ́ ẹ jẹ à ẹ máa wo tọ́lẹ̀ mi jẹ sínú nítorí pọ́n lè bá àráyè ìgbé nítorí pọ́n lè ṣe kéde kó lè ráyè pé ẹ bá mọ tí ń jẹ sí ẹ bá mọ tó ti kojú bọ̀ ọmọ ẹ wá sáyé ayé yóò dágbé àmọ́ àtẹ́ǹdì ni ẹ bá tó ti kojú bọ̀ àwọn bàbá bá rẹ̀ tí wọ́n lọ òsèké ni fún ọ̀dẹ́rú ìyá rẹ̀ kọ́ ọ̀rọ̀ yóò pé ọmọ mi ti wá di èṣù èṣù láàbù torí pé ẹ̀rù ọgbà pé ee nítorí kó ráyè ìgbé náà ẹ́ wọ́n yóò wà ní sàdọ̀gà lásìkò tọ́rẹ̀ ẹ̀ta fún ẹ̀ta wọ́n bà pé ayé yìí ló dì báyìí lọ ní à ní sáré tó báyìí à ní sẹ́kẹ́ wọ́n láwọn ní sáré tó báyìí àwọn òbí táyé mọ́ náà ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀ kojú bọ̀ ẹlòmíì ibi táwọn àwọn rẹ̀ òde rí yóò rìn níbẹ̀ yóò rìn níbẹ̀ láti lọ pé ayé yìí náà káàánú sa kó sàkó wa lọ́wọ́ káyọ́mọ̀ mú wa káyọ́mọ̀ mú wa ó lè dẹ̀gbẹ́ ọ̀gbọ́ nítorí kí ayọ́bà bàbà mú ọlọ́mọdé yẹn ó jáfa bídí àlàyé ah, àwọn báwo ni àná kan wò eré ibú tí wọ́n ju àwọn ordinary person lọ àwọn ordinary èèyàn orí ibú tí wọ́n ju bẹ́ẹ̀ lọ sórí gbogbo eré ibú dáná ẹ̀fọ́ wá sí yẹn ọ̀dọ́ tí wọ́n dọ́kù rẹ̀ ni wọ́n ṣe gbogbo tó ní tí ń ṣe fún ọ tó ní ọmọ jẹ àṣìjẹ tó ní ọmọ jẹ tí wọ́n wọ́n fi bá kẹ́lẹ́ kan ìtọ́jú ọjẹ́ lákòókò òru kọ́mọ́sùmọ́júmọ́ èyí odó ni kò ti jẹ́ tán ọwọ́ àjẹmọ́ àti mẹ́fà èyí odó sì ní kọ́ wa ọgbọ́n ọ̀rọ̀ mú ọ òun náà ṣe bẹ́ẹ̀ ilé ìlú ní òkú síbáyọ àkàṣẹ kan tí ò fi jẹ náà akàṣẹ kan lọ́gbọ́dọ̀ fi jẹ à akàṣẹ kan lọ́gbọ́dọ̀ jẹ dẹ́ oyin rọ́ṣẹ́ o oyin rọ́ṣẹ́ òun náà sí òun náà sí subhanallah gbogbo gbẹ́rẹ́ tó fẹ́ dáàbò lára o tó ní a ah, ẹ máa ṣe oògùn mọ́dàrí kan mọ́dàrí kan a sì gbẹ́rẹ́ fún yín a máa sín gbẹ́rẹ́ fún yín three thousand three hundred and fifty three a máa sí fún yín ní ògóró ẹ̀dùn pẹ̀lú àgbẹ̀. òun náà ń ṣe o òun náà ń ṣe o gbogbo ẹni tó bá dá ẹnìkan ẹ dárí pẹpẹ ọrí kíní kan yọọ ṣe kíni yọọ máa ọbọdọ tó wá ń kọ́ tí wọ́n náà tí ọmọ ti kọ́ tí wọ́n pé ó ti lè jù òun náà ti há sórí ah, ìgbàgbẹ́ lọ́dọ̀ ọmọ a díà wọ́n dẹ̀kan wọn o ẹni ibi tí ń ni o bó ṣe rí wọn ni kó ṣe kí wọn kà fún bá rí mọ́ta máa báyà ni ó ọlọ́run wa ń sọ fún ẹ márùn-ún ọmọ lọlé kéwú bẹ ó ọmọ rẹ yóò di babaláwo di babaláwo darí tọ́lọ̀ bá ní tó bá ní ó dé tó di babaláwo mẹ́jọ sì ní ìdí babaláwo àwọn ń ní àwọn àbáyé wọn tẹ̀kẹ́ wọ́n ní ìpèsè mi wọ́n ti yẹ kí wọ́n gbé ìpèsè lọ́dọ̀ tí wọn. wọ́n á ní wọ́n tún lóko ọ̀dọ́ pé wọ́n ní sọ́dákọ̀ sọ́dákọ̀ táwọn ọmọ yìí kì í jẹ tára àdúgbò kì í jẹ àlìjẹ́ lórí máa jẹ. Ah, ọlọ́sọ wa bẹ́ẹ̀ torí ẹ ayé yìí ìtàjẹ́ lásán ni ẹ kò bẹ́ẹ̀ ẹ kò bẹ́ẹ̀ ẹ̀fọ́ omi àwọn ìtàn èèyàn ìkànnì wọn jọ kàn á ń sọ̀rọ̀ ọmọ nítorí pé arígbé aburú wọn pọ̀ ni o aburú wọn pọ̀ ìkànjọ́ kan yín bá kan náà àwọn àbá sọ̀rọ̀ àbá làwọn méjèèjì ó wá wo wá wo àbá yẹn pé á lágbájá àbá alára mi nínú wọn ní o àwọn àbá ló ń gbígbé àyè ìdílé àbá ló ń súnmọ́ o àbá alára mi wọn sọ pé lágbájá á gbọ́dọ̀ ló sì gbé láti jọ ìní ó ti kókó lé níbẹ̀ ètí owó ìlọ́rọ̀ nípa gbé náà ni torí pé yẹn ò gbóná níbi ìranu wọn àmú bídí àlọ́ náà wọn kò gbóná wà ní adúrà àwọn olówó tó nílẹ̀gbẹ́ yìí adúrà àwọn ní àwọn olówó tó nílẹ̀gbẹ́ yìí ó ní ṣé mọ̀ á lọ tọrọ pé wọ́n á kọ́lé fún mi ni torí pé yẹn ọ̀dà àmọ̀kọ̀ já sí oníṣègùn á lọ bá wọn pé kí wọ́n gẹ́gẹ́ ìbàyẹ̀fà ni kí wọ́n á kọ́lé fún mi ni àwọn oṣù sọ báyìí bí wọ́n sọ lójú àwọn akẹ́rù náà ni o ló ṣe báyìí wọ́n ti pàkà nínú wọn àwọn yòókù máa bẹ̀rù ẹ wọn ò bí wọn dá wọn máa kó wá wọn máa bẹ̀rù ẹ ọmọ kí wọ́n ti ń bọ̀ wá ní òun sì sókè àbá àwọn náà ti kú lónìí o èyí tí ń sọ̀rọ̀ pé yóò sì pàkà nínú wọn wọ́n á máa yẹn náà ọba pẹ́ tó bá tọ́jú ilé bá pọ̀ jù ní ọ̀nà lọ́gbẹ́yà ló fi seventy years lọ́nà ó ti wá wọn náà kú nísì. fẹsẹ̀ ń lo ayé nù o kò jọ wọn lójú kò sí kí ni kò jọ wọn lójú ọlọ́kọ́ mọ́sá sọ wọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ọmọ padà sí àbúrò àkàtà àbí ìdàkúdà ọlọ́kùn wa kó bẹ́ẹ̀ ó pè wá gbogbo alábẹ́ká gbọ́lẹ́mìlẹ́dẹ́ ara ló tàbá àkàtà àbí wọn á sì dànù ọlọ́kùn sàgbọ́n wa kó bẹ́ẹ̀ ó pè wá ó lè má wù wá lóòótọ́ àmọ́sẹ́kẹ́ ni ó pè wá torí pé èyí tá a rárá sí tọ́lọ̀ bá ti gbà báyìí àlìjáde sòsè ni kọ́lọ́mùsà ń wá wọ̀ kọ́lọ́mùsà sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kọ́lọ́mùsà gbàgbọ́ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́mọ̀ sọ̀rọ̀ ní ẹlẹ́sẹ̀ kọ́mọ̀ sọ̀rọ̀ ní ẹlẹ́bìdì àkàlàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀lá sọ̀rọ̀ kọ́lọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀